الأحد الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد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 eléyìí tó wá ní ààyè púpọ̀ láti ṣe àmì sí irú gíga àti ipò ńlá eléyìí tó lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa tó gbé àwọn sàhábà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sí eléyìí tó pè fún káwa náà kájẹ́ni tí wọ́n máa pọ́n wọn lé kájẹ́ni tó ṣe é pé àní fi ẹnu wa fi sáta wọn àní máa sọ ìsọkúsọ wíwèé kówèé nípa wọn à ń bọ̀sibọ́sí pé a máa bó wọn bẹnu àtẹ́lù wọn à ń bèlè ń pé yìí ó tiẹ̀ wá gbìyànjú àti ṣépè fún wa lónìí a wo àwọn ẹ̀rí tó wá nínú súnà anábà Muhammad sallallahu alayhi wa alihi sallam láwọn ẹ̀rí tó fẹsẹ̀ rinlẹ̀ tó múnádóko tó ń tọ́ka sí ipò ńlá ààyè gíga ilé ìtọ́lọ́wọ́ ẹlẹ́dàá wa tó gbé àwọn sàhábà anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sí ó wà nínú ẹgbàá ọ̀rọ̀ látọ̀dọ̀ abu sa'idin al-khudri radiyallahu anhu ó ló ṣe bí awọ̀ ní ọjọ́ kan láàrin khalid ibn al-walid radiyallahu anhu àti abdulrahman ibn awf radiyallahu anhu èkíní kejì wọn sàhábé ni wọ́n jẹ́ bó tilẹ̀ jẹ́ pé abdulrahman ibn awf ó ọ̀kan nínú àwọn sàhábé àgbà. àwọn sahaba kọkọ. àwọn ẹni tó jẹ́ pé àwọn ti kọkọ gba islam ṣáájú lásìkò pájú ìṣòro eléyìí tó ṣe pé kọ̀lẹ́gbẹ́ àsìkò tó ṣe ẹni tó bá tó kókó ń gba islam. wọn fi fi dárin fìtínà àti wàhálà eléyìí tó ṣe pé yóò bá pàdé kò ní kéré rárá àti ìgbà yìí ni Abdulrahman ibn ti gba islam. ó sì ó tún nára níbi kí islam kó lè bá ní ìlọsíwájú kó lè bá gòkè yàtọ̀ sí Khalid ibn al-Walid òun bẹ nínú àwọn muslimatul fath àwọn mùsùlùmí tó ti kún àgbà islam lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa tó ti ṣílẹ̀kùn ṣẹ́gun ńlá fún anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam látàrí àsọyípọ̀ eléyìí tó wáyé ní al eléyìí tá a mọ̀ sí sulhul Hudaybiya eléyìí là ń pè ní al-Fathul Mubin eléyìí jẹ́ ìṣípayá ńlá eléyìí tó hàn gbangba eléyìí tó lọ́n sí fanabi Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn ẹni tó gba ìsìláàmù lẹ́yìn eléyìí àwọn ẹni tó ń pè ní muslimatul fath ọ̀kan nínú wa òun náà ni Khalid ibn al ọwọ́ á ní aáwọ̀ àìgbọ́ra ẹni yé pẹ̀lú ọ̀kan nínú àwọn mùsùlùmí àkọ́kọ́ ìyẹn abdulrahman ibn awf khalid ibn walid ó wá bínú ó bú abdulrahman ibn awf radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam àgbọ sàábé ló bú sàábé anabi ni la tasubbu ahadan min ashabi fa inna ahadakum. لو أنفق مثل أحد ذهبا ما أدرك مد أحدهم ولا نصيفه متفق عليه ẹ gbọ́dọ̀ máa bú ẹnì kankan nínú àwọn sàhábà mi nítorí pé tí ẹnìkan nínú yín tó bá fi lè ná irú àpáta Uhud irú òkè Uhud bó ti ṣe pọ̀ tó bó ti ṣe ga tó téèyàn bá ná ní owó gold láti fi wá dáadáa lọ́dọ̀ Ọlọ́run onítọ̀hún kò ní nílá lé ládàá múdù ẹyọ kan eléyìí tí sọ̀hábí tọ́ba fi o lè lé bá pẹ̀lú gbogbo pé Uhud tí wọ́n fi tọrẹ lówó gold yẹn anábì ní múdù kan lọ́nlọ́n o lè bá subhanallah eléyìí tí hàn wá gbé àyè táwọn sọ̀hábà wà ọ̀gá púpọ̀ sọ̀hábí ní sọ̀hábé ló bú sọ̀hábé ẹgbẹ́ rẹ̀ anábì tí wọ́n á sọ fún sọ̀hábé tó bú sọ̀hábé mi pé ẹ gbọ́dọ̀ máa bú àwọn sọ̀hábé mi kí á ṣe sọ̀hábé lẹni tó bu ni sọ̀hábé lẹni tó bu èbù ṣùgbọ́n wọ́n ní a wọ́n jìnnà síra wọn ẹni tó ti gba ìsìláàmù lásìkò pájú tọ́náwó tọ́nára sí ìlọsíwájú ẹ̀sìn islam lásìkò pájú kò lè dàbí ẹni tó gba ìsìláàmù lẹ́yìn ní ìgbẹ̀yìngbẹ́yìn lẹ́yìn tọ́lọ̀ ti ṣe ìrànlọ́wọ́ tó lágbára àgbéga tó ga fún anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam la yastawi minkum man anfaqa min qabli al-fathi wa qatal ulaika a'zamu darajatan min alladhina anfaqu min ba'd wa qatalu wa kullan wa'ada allahu al wọn àlè dọ́gba àwọn ẹni tó ṣe pé àwọn ti gbàgbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n sì wá jagun sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú ẹ̀mí àti dúkìá wọn àní wọn àlè dọ́gba pẹ̀lú ẹni tó ti pé ìgbẹ̀yìngbẹ̀yìn lòun tó gba ẹ̀sìn Islam òun náà sì náwó sì nára ọlọ́run láwọn ẹni tó ti kọ́kọ́ gbàgbọ́ nígbà àkọ́kọ́ yẹn àwọn ga lọ́lá wọn ga nípò ju àwọn ẹni tó gbàgbọ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí lọ bó tilẹ̀ jẹ́ pé kìnnìkejì wọn wa kullan wa'ada Allahul husna. ekini kejì wọn náà la sàdéhùn àlùjáná fún ṣùgbọ́n wọn àdọ́gba subhanallah báwo wá ni tí wọ́n bá ní sọ̀hábí eléyìí tó ṣe wípé nígbẹ̀yìn ló tó gba islam ìgbẹ̀yìn ló tó náwó nára sí islam kò lè àwọn ẹni tó ti ní ìgbà nígbà báwo wá làwọn ṣe rárá rárá rárá táwọn ẹni wọ́n pàpà gbàgbọ́ nígbẹ̀yìn gbẹ̀yìn wọ́n ń jẹ́ sọ̀hábé nígbẹ̀yìn ayé wọn táwa lè dọ́gba pẹ̀lú àwọn eléyìí á ń bọ̀sibọ́sí àwọn sọ̀hábé àkọ́kọ́ eléyìí túmọ̀ sí pé kẹlẹgbẹ ọmọ ẹgbẹ́ ká mọ àwọn ara wa furukọkọ furukọkọ eléyìí tí èrè ń ṣe eléyìí tí àkàrà ń ṣe nínú agbada ìtọ́jú ni pé kọ̀sẹ̀yìn lẹ́yìn èrè tí yẹn bá ń pera rẹ̀ ní tí ọ̀jẹ̀ yọ padà dẹni tó ṣe kọ́ bára rẹ̀ níbi tó ṣe pé kọ́ da kí wọ́n jẹ yó irú ta ló ń pera rẹ̀ tó fi wá pé ọgbéra ẹni tó lè máa bú nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kọ́mọ kúkú yẹ ọ nítorí pé tó bá kọ́ máa ń tí kan ni tó bá sì máa ń tọ́ yẹ ni wọn náà bá mà pẹ̀lú gbogbo àwọn mùsùlùmí yòókù pé ẹni gíga làwọn ẹni àpọ́nlé làwọn sàhábà èébú wọn ò sí lẹ́nu wa o àbùkù wọn ò sì gbọ́dọ̀ gborí ahọ́n wa jáde à ń bọ́sibọ́sí yóò dé tè wa. hadithi mi ẹnìkan nínú àwọn sàhábà ó fi ìwé rányàn ó fi ìwé rán arábìnrin arìnrìn kan lọ sí Mẹ́kà ìwé yìí nínú rẹ̀ ń ṣe alámí fáwọn ará Mẹ́kà. nípa panafi ń ogun ma láti wá ja àwọn ará maka lógun torí e atọ́má àtàwọn dúkìá òun tó ń bẹ ní ìkápá àwọn kan nínú àwọn èèyàn Mẹ́kà òun fẹ́ kí wọ́n bò ń sọ dáadáa kọ́mẹ́jẹ̀ pé gbogbo wọn padà ṣòbó bọ́ sínú èrè ogun panafi sallallahu alaihi wasallam nígbà tó bá jà wọ́n lógun kìí ṣe wípé. ó ń kórìíra kánàbí ọjà àwọn kèfèrí lógun o kìí sì ṣe pé ń salami fáwọn kèfèrí kí wọ́n lè máa báwọn ṣe múra tí ànábì sallallahu alaihi wasallam kò fi ní borí wọn lógun o kìí ṣe pé ó di kèfèrí lẹ́yìn tó ti jẹ́ múmìnì o kò sì jẹ́ múnáfìkì lẹ́yìn ìgbà tó ti jẹ́ ni tó fi gbàgbọ́ òdodo hàn kálá sàábẹ́ yìí à ń pè ní Hatib ibn Abi Balta'a radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam ó sọ fáwọn kan nínú àwọn sàhábà ó ní agbéra pa láyé ibi báyìí báyìí ẹ bá obìnrin arìnrìn àjò kan ìwé kan ń bẹ pẹ̀lú rẹ̀ gbà wá fún mi àwọn sàhábà yìí sì gbéra nínú wọn láti rí Ali ibn Abi Talib radiyallahu anhu ní ìgbà tí wọ́n lé obìnrin yìí tí wọ́n lé bá wọ́n fi léèrè ìwé àfihàn pé o fi jíṣẹ́ maka wọn ní àgbà wa lọ́dọ̀ rẹ ó lóhùn ìwé àbíkínlẹ̀ wí ìwé kan ò sí lọ́dọ̀ tòun o ẹ má gbàgbé pé ìwé láyé john tó bá sọ pé ìwé òun náà ní ta kọ sára wọ àbá kọ sára àbá kọ sára egungun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí wọ́n máa kọ̀wé sí nígbà náà obìnrin yìí ni wọn ò fìwé kankan rán sẹ́nikẹ́ni ní Mẹ́kà. Ni, ni torí rẹ ẹ má wulẹ̀ bí òun léèrè ní tí ó tù àwọn sàhábà ní nínú kó múwe ìwà lẹ́rọ̀ àbí ká sì jọ sí hóhò nítorí pé ẹni tó wa ń sẹ́ as-sadiq olódodo tá a gbọ́rọ̀ rẹ̀ sódodo ni àkàrọ̀ má nàbì lẹ́nu rí ìwà ń kọ́ tá a sì kó dodo má wọ́n lẹ́nu rí òpòrọ̀ burúkú fi ń fi mu. irọ́ ló fi ń rajà irọ́ ló fi ń tajà aláàká òdodo mọ́ lẹ́nu rí irọ́ burúkú yìí náà sáni sá a'udhu billahi minash shaitani rajim tí wọ́n lè bẹ̀rẹ̀ ń sẹ́bẹ̀ kásì gbà pé bẹ́ẹ̀ náà ni bó ṣe wí náà lórí àbí kan máa sọ sí wa lẹ́nu ọmọ lè jẹ́ pé rọ́ nípa kọ́kànjẹ́ pọ́ fẹ́ fún ní wàhálà sí i àwọn kì í parọ́ arábìnrin yìí ń gbà àǹjánisíwò wa àǹjánisíwò ẹgbàáwé ìwé tí ń bẹ lọ́wọ́ mi wọn sì di lọ́nà máa lọ lọ́ọ̀rẹ́ nítorí àgbà wa la ti gbà wọn wọn sì mú ìwé wa bá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam anabi ni kún ọjà wọn ọjà kótó di kún ọdọdọ anabi yàtọ̀ sí wọn náà bàbá ń jàǹbá bàbá ń jàǹbá wọn ni ẹ lọ fi wé ìjíṣẹ́ fún lágbájá wọn sì ti lẹ nínú ewé ìwé ìwọ já. wọ́n fẹ máa ń tó fi rán mi subahánàlá kí ló dé amẹ́bọ òfin lọ́mi ń dá sí asòro fi sẹ́ran olófòfò burúkú ń jáwé sí olùfẹ́ ń tọ́ bẹ́ẹ̀ ni a'udhu billahi minash shaitanir wọ́n sì yàn ránṣẹ́ nítorí pé ẹni tí ọba yẹ ká ẹ wá fìwé lé olófòfò lọ́wọ́ ọlọ́jà ó tún padà gbogbo ti subhanallah ìwọ sì ń ké tufu ni tó fi ń ké sákulè ìwé òsè ti ráyà ní ìsìn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní bẹ̀rù ọlọ́run yọ ọjà ni kò tiẹ̀ tún á sèṣì lọ kó kó sèṣì kówó sínú ewé inú àpòwé pé kí wọ́n lọ fi jíṣẹ́ gbogbo owó tó wà ń bẹ̀ wọn kò wọ́n sì fi tákàdá jíṣẹ́ wọ́n ní fún yín wé wọ́n kọ́ ọbẹ̀ kó àwọn fowó bẹ̀ ṣé ìwọ òkúrò kó wọ́n fowó bẹ̀ mọ àlejáwé ń wè subhanallah tó sì ti mọ̀ pé rọ́ọ̀lù ń pa àwọn sàhábà múwèdè wa bá nàbí sallallahu alaihi wasallam wọn kà nígbà tí wọ́n rí ń tọ́wọ́ à ń bẹ̀ ó ṣe kálukú ní ààyìn àti gbọ́kọ́ kan náà àwọn sàhábà onísàlámí fáwọn kèfèrí pànàbí ọ̀n palẹ̀ ogun mọ́ àti wọ́n á rí ìbuwọ́lù rẹ̀ ipò ni Hatib ibn Abi Balta'a báyìí ni Umar ibn al-Khattabi radiyallahu anhu ọ̀sọ̀fà nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní ẹyọ àǹdá fún mi ẹjẹ ń bẹ lórí dànù ẹyọ àǹdá fún mi ẹjẹ ń bẹ lórí dànù ẹsẹ̀ wo lọ́wọ́ àṣẹ à ọ̀n sàlámì ànábì ni tẹ́lẹ̀yìn kò tí ì tó lẹ́sẹ̀ burúkú ànábì sallallahu alaihi wasallam ni áá ẹ má bẹ lórí o innahu badri torí kọ́kànnú àwọn tó kópa nínú ogun Badar ni tọ́ àwọn akóró ntì ni tẹ́lẹ̀ àǹkà ń gbọ́ fún ọjà ogun Badar ni tá a ti dé Badar rí gan láyé wa ọ̀pọ̀lọpọ̀ wa sáà mọ̀ bí ti ń jẹ́ Badar. gbádàrú báwo ọ̀pọ̀lọpọ̀ nu wa à ń kàn gbọ́ ni àmọ́ bẹ̀ gan á ń bọ̀ sí fọ́sí pápápá àti ẹ̀sìn kópa ní ogun rí. anábìíní filẹ̀ innahu badri nítorí pọ́kàn nínú àwọn tó kópa nínú ogun ni bẹ́ẹ̀ làwọn kan jẹ́ nínú àwọn sahaba anabi wa sallallahu alayhi wọ́n ló ń ka wọn a ka wọn ní èjì wọ́n gbogbo àwọn ẹni jẹ́ anabi ni da'ahu fisilẹ fẹ innahu badiri kò sí bó ṣe lè gbókun tó gbogbo ọ̀rọ̀ àti òdo ìràwọ̀ tí dọba máa fún yàn wọn ò lè fún ọ ní ìràwọ̀ kó o di badiri. adúpẹ́ fọlọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa lọ ṣàánú àwọn eléyìí wọ́n ṣà wọ́n kó nu àwọn sàhábà pẹ́yìn lẹ́ẹ̀ máa jẹ́ badiri yóò títí láéláé ẹlòmíì tí ò bá wọn kópa nínú rẹ̀ ìbànújẹ́ ló fún wọn lẹ́yìn ọ̀rẹ́yìn torí pé ànábì ọba tó gun lọ́jọ́ tá a wé yìí àwọn ẹni tó ṣẹ́kù ńlé ìgbà tí wọ́n padà gbọ́ kó dìjà ìbànújẹ́ ló jẹ́ fún wa torí oníkálukú wa wọ́n ran kan káwọn jagun kú sójú ọ̀nà ọlọ́run bí wọ́n ṣe ran kan kọ́ ọmọ kù láéláé wọ́n wá ń ṣàdúrà fún ọ o rò pé àdúrà ni wọ́n ń ṣe fún ọ ìpè wọ́n ní gbọ́ ọdún ọmọ ọjọ́dún kan fún wọ. àwọn sàhábà tànàbí wa Muhammad sallallahu alaihi wọn ò wọ́wọ́ mọ́lẹ́ ayé o wọ́n ń ṣe nǹkan tó jẹ́ pé yóò dínkù ọrọ́rùn wọ̀ àṣeráyé gbé kọ́ làwọn mójútó nǹkan ni wọ́n tẹ́ gẹ́gẹ́ bíi tàwọn èèyàn lónìí. Hatib Hatib ibn Abi Balta'a anabi ní ìwọ Umar fi sílẹ̀ innahu badri torí pọ̀ kan nínú àwọn tó kópa nínú ogun Badar ni eléyìí gan gbọ́dọ̀ mú wa kọjá pé ẹnu wa gbọ́dọ̀ wọ́ pa àwọn sàhábà ẹ wo àyè ńlá tọ́lọ̀ ń gbé wọn sí innahu badiri tọba sáré títí títí kọ́ lọ tún kọ́lé sí badr àlè pé ọ́ ní badiri kọ́ ọ má lọ bì kan mí ìmàláyé ju badr lọ àlè pé ọ́ ní badiri fẹ́ innahu badiri torí pọ́ náà tó kópa nínú ogun badr ni a ṣe wá máa wọ ọ̀ràn kọ́ bẹ́rù rẹ̀ lórí wa ma yudrika la'alla Allah tala'a ala ahli badrin. فقال اعملوا ما شئتم فقد غفرت لكم ṣé wàá mà ní bọ́yọ́ lọ́n ti wo àwọn ẹni tó kópa nínú ogun bádàrí yẹn wípé ẹ̀yin o láti òní lọ ẹ máa ṣe gbogbo ntọ́ bá wù yín mo ti ṣàforíjì fún yín. àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n ní àhàdìsí alimami Bukhari àti Muslim àwọn náà ni wọ́n tún gbé jáde àwọn olùmọ́ni àlàyé àdéhìsì yìí ga púpọ̀ o a ah, ah. ẹ máa ṣe tó bá wù yín mo ti forí jìn ṣé tí wọ́n bá ń dẹ́ṣẹ̀ náà tí bá hùwà tí ò tí ọlọ́run ti forí jìn wọn a ah, apá kan náà olùmọ́ni ìyẹn ni kọ́lọ́ wọn bá ti forí jìn wọn tó bá di lọ́la gbẹ̀ndàkìyàmà gbogbo yòówù wọn lè gbélé ayé ṣe ọlọ́run abọ́ forí jìn wọn tó bá di lọ́la gbẹ̀ndàlù kìyàmà torí alimami nawawi wọn ni alimacna alugufuranu lahum fil akhira ìtumá rẹ̀ nípa forí jìn wọn lọ́run àwọn tó bá kẹ́nìkan nínú wọn ní ìsìn ọba ṣe zina àní pé torí pé ti kópa nu ogun bá dàrú ká wàá fi ya zina jẹ́ o ẹnìkan nu wa tó bá parọ́ zina máyà yóò rẹ́lẹ́rìí mú wá tó padà hàn pé rọ́ọ̀nì ń pa yóò jẹ́ gbọ́ ọgọ́rin àní pé nítorí kó ti kópa nínú ogun bádàrú ká má fi àyàn jẹ o ẹnìkan nínú wọn ṣe kópa àyàn wọn pọ̀ náà o àní pé torí kó ti kópa nínú ogun bádàrú ọlọ́ni ẹ máa ṣe tọ́ba wù yín mo ti forí jì yín o tọ́ba jalè wọ́n gé ọwọ́ rẹ̀ tọ́ba dé ìtọ́gba ká gé ọwọ́ o àní pé nítorí kó ti kópa nínú ogun bádàrú máa jalè bó ṣe wọ́ ọ kálá torí ra al-ghufranu lahum fil akhirah àforíjì tá à ń sọ yìí ìyẹn náà ní lọ́la gbẹ̀ndàl qiyama. sílẹ̀ nítorí pé bàdìrì ni nínú ẹni tó kópa nínú ogun bàdàrì ni ọ̀ma bọ́yọ̀lọ̀ ti wo àwọn ẹni tó kópa nínú ogun bàdàrì ọ̀hà ni ẹ máa ṣe ń tó wù yín mo ti foríjì yín á àyè ńlá lélẹ́yìí talẹ́ni náà tó fún ọ ní ìfọwọ́sọ̀yà. ike ma sọ ntọ́ba wù ọ́ ma fẹnu rẹ wá ma se ntọba wu ọ ma se ṣe ati àti foríjì ọ̀tá ni náà sọ fọ́ sọ̀yà fa o kò sí wàláhì kọ́lá tá a máa ń se dáadáa orí bẹ̀rù náà wà tá a máa bọ́lọ̀ wọn bó sì wa torí àwọn orí ni wọ́n wa tá a já mọ̀ kankan torí rẹ̀ sọ̀hábà ga púpọ̀ wọ́n kọjá ẹni tá a wọn kọjá ẹni tá a lè máa bú nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa àyè tó gbé wọn sí yìí báyìí àwa kúrú tó lè débẹ̀. Imran ibn al-Husayn radiyallahu anhuma oní àgbà àdìsí wa látọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam láti tọ́ka sí ọlá ńlá ipò tọ́ka púpọ̀ eléyìí táwọn sàhábà ń bẹ lórí rẹ̀ anabi ni khayru ummati qarni thumma alladhina yalunahum. ثم الذين يلونهم قال عمران فلا أدري أذكر بعد قرنه قرنين أو ثلاث متفق عليه صحابي قال النبي محمد صلى الله عليه وآله وسلم ولا وين سوى اللولج nínú àlùmọ́ àtàwọn náà làwọn ẹni tó bá wọn lo ìgbà ìgbà tánàbì sallallahu òun náà ni ọgọ́rùn-ún ọdún àkọ́kọ́ nígbà tí ìsìláàmù bẹ̀rẹ̀ gbogbo àwọn ẹni tó ṣẹ̀mí nígbà náà àwọn lẹni tó lóore jù nínú àlùmọ yìí àwọn ọ̀bọ bẹ́ẹ̀ qawlan wahidan kò sí ìyàpọ̀ ẹnu pé àbọ̀ ah, ọbẹ̀ bó lọ sí fẹ́ bọ́ ọbẹ̀ ẹ̀ màgbà táwa wà ní ìsinmi al-qarn al-khamis ashar ọgọ́rùn-ún wà báyìí nítorí pé a wà ní fourteen forty two ọgọ́rùn-ún ọdún kẹẹ̀ẹ́dógún la wà yìí one thousand four hundred and forty two years lẹ́yìn ìgbà tí anabi sallallahu alaihi wasallam ti ṣe hijira ẹ bá ní fọdún mẹ́wàá kún ó di one thousand five uh, four hundred and fifty two years one thousand four hundred and fifty two years tọ́lọ̀ ti rán anabi Muhammad sallallahu alayhi wa sallam sáyé torí rẹ̀ ọgọ́rùn ọdún kẹẹ̀ẹ́dógún làwa wà wọ́n wá sọ pé ẹrí kò sí lèèyàn ti lè mèrè sátọ bá wọn àwọn ẹni ọgọ́rùn ọdún àkọ́kọ́ àwọn làwọn ẹni tó lóore jù nínú àlòmọ yìí tọ́ba wá bì wọ́n náà léèrè yìí nké wọ̀ ọ̀rìn léyìí gbogbo èèyàn lọ́mọ àwọn atalẹ́ni tó sẹ̀mí ní ọgọ́rùn ọdún àkọ́kọ́ Islam ah, àwọn sọ̀hábà nàbì ni sallallahu alayhi wa sallam anábì ní àwọn làwọn ẹni tó lóore jù nínú àlùmọ́ yìí ta ló tún wá kàn anábì ní summa alladhina yalunahum lẹ́yìn náà lọ́kàn àwọn ẹni ọgọ́rùn-ún ọdún kejì àwọn pọ̀wọ́ lé wọn nínú oore summa alladhina yalunahum lẹ́yìn náà lọ́kàn àwọn ẹni tó tún pọ̀wọ́ lé wọn àwọn ẹni ọgọ́rùn ọdún kẹta. Imran ibn al-Husayn ó wá yé mi ṣé àwọn ó tún dákọ àwọn ẹni ọgọ́rùn-ún ọdún kẹrin àbórí ẹlẹ́ẹ̀kẹta ló ti dúró mọ́ gbàgbé ètò dájú o àwọn ẹni ọgọ́rùn-ún ọdún àkọ́kọ́ lẹ́yìn náà àwọn ẹni ọgọ́rùn-ún ọdún kejì lẹ́yìn rẹ̀ àwọn ẹni ọgọ́rùn-ún ọdún ẹni ọgọ́rùn-ún kejì kò ẹni ọgọ́rùn-ún ọdún alákọ̀ọ́kọ́ à ń bọ̀ síbọ̀ ẹni ọgọ́rùn-ún ọdún kẹta bẹ́ẹ̀ ni ẹni ọdún ọgọ́rùn-ún ọdún kẹta yìí àwọn ẹni ọgọ́rùn-ún ọdún kejì nínú ọjọ́ orí ẹ̀sìn Islam àwọn ata wa dé kàn táwọn ọmọ sukùl máa late comer bóòlù lè táwọn wà á jẹ́ yí pé a wà nípò àwọn ẹni àkọ́kọ́ wọn láwọn ló lóore jù nínú gbogbo àlùmọ́ yìí. àwọn kankan látó fi ṣe bàbá nítorí tó o fi rú wọn ṣe bàbá a ò mú fa o wàláhì sàlá ò mú fa o. ẹ̀yin ọmọ sọ fáwọn bàbá wa níta fáwọn bàbá wa lórí ẹ̀ fáwọn bàbá wa ṣe fẹ̀sìn lé wa lọ àwọn ta ni bàbá yín ẹ sáwò wọn ta ni bàbá yín fáwọn bàbá ti ń lálàǹgbá ká àbáwọn bàbá ti ń ju alábàáhùn láàyè báwọn bàbá ti ń jólógùn láàyè àwọn bàbá tó lè jó odidi èèyàn láàyè láwọn ni bàbá ọ̀daràn báwọn bàbá tẹ̀yìn gbẹ̀sìn lọ́dọ̀ wọn nù ẹ gbàgbàkúgbà àwọn bàbá ti wá làwọn sàhábà yìí mo rò pé yín náà rí sábàbí tó fi jẹ́ pàwọn ni bàbá ti wá torí àwọn lẹni tó lóore jù tí n bá wá tẹ̀lé ni tó lóore jù sẹ́ni tó burú jù ní tẹ̀nìtì àwọn sàhábà yìí àwọn lẹni tó lóore jù nínú gbogbo àlùmọ́ yìí alhamdulillah lẹ́yìn náà lọ́kàn àwọn ẹni tó tẹ̀lé wọn lẹ́yìn náà lọ́kàn àwọn ẹni tó tún tẹ̀lé àwọn eléyìí sọ́hábẹ́ ní mi mà bánàbí dákọ̀ àwọn ẹlẹ́ẹ̀kẹrin kásẹ̀nu dédé síbi lórí ẹlẹ́ẹ̀kẹta allahu akbar àwọn àníní àti ìmọ̀ nọ́mbà tá a mú àti à gbìyànjú yìí náà ni. a wàá máa ya ẹnu wa pàkàpọ̀kọ̀. àní rẹ́ni ti sá àfàwọn ẹni tó ń pè lẹ́ni tó lóore jù àbá kí ni dà wá láàmú kí ni ṣe wá gan kí ni ṣe wá gànràngànrà ẹ́ńjìnì aburú wo ni wọ́n gbé sínú fún rẹ tí ò jẹ́ ọmọ ẹsẹ̀ gbé tí ò jẹ́ kọ́ ọmọ ahọ́n gbé tó fi wá jẹ́ kó gbogbo aburú gbogbo àìdá nìkan ṣẹlẹ̀ gbọ́wọ́ tiẹ̀ ẹni àní ká máa tọrọ àforíjì fún ẹni àní ká máa pọ́nlé. ni wọ́n wá ń bẹnu àtẹ́lù ni wọ́n wá ń bú àwọn kan náà tún wá ń bọ̀ ọgbẹ́rin ẹ wá dàbí arúnà àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ tí ń gbègbè la hawla wala quwwata illa billah tí sọ̀hábà ọba ga lọ́dọ̀ tí ẹ dákun ẹ mẹ́ni tó ga wá ní islam lẹ́yìn anabi wa muhammed sallallahu alayhi wa sallam tí ọba ti kà á kún pé sọ̀hábà ìsẹ̀ni gíga ẹ dákun ẹ mẹ́lòmíì wà tó lè jẹ́ gíga ó rí i pé wàá fèlì ó fèlì látòru ká tó pé lọ́sàn-án wàláhì àwọn eléyìí lẹ́ni wa tó ga àwọn làwọn bàbá tí wàá nù Islam wọ́n bá bí ọ́ tí àwọn tá ni bàbá tiẹ̀ náà rí àwọn tá ni bàbá tiẹ̀ ọkọ̀ àwọn sàhábà sàhábà tó rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam àwọn sàhábà ìtàn nàbẹ̀ wa Muhammad sallallahu wa alihi wa sallam tọ́ eléyìí fi hàn wá ikú ẹni tó bá ga báyìí àfi ká máa tọrọ àforíjì fún abọ́lọ̀ ti pa wá láṣẹ. walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman wa la taj'al fi qulubina ghillan lilladhina amanu rabbana innaka ra'ufur rahim. àdúrà yìí ga púpọ̀ bí ọlọ́run foríjì wa foríjì àwọn ọmọ ìyá wa tí wọ́n ti síwájú wa pẹ̀lú ìgbàgbọ́ òdodo má jẹ́ ká níkùn sínú sáwọn olùgbàgbọ́ òdodo tí ìbá ti kó níkùn sínú sí olùgbàgbọ́ òdodo sí lè máa bú sàbí ìwọ sì lè máa bú sàbí ó dájú kò sínú ẹni tí ń serú àdúrà torí tó bá yẹ kó ń tọrọ àforíjì fún ọ ò ní bú wọn torí ẹni tí à ń bá ń tọrọ àforíjì fún àní bù kápẹ́ bàbá yín kà ti kú nìsí ẹ̀yin wa máa ń tọrọ àforíjì fún bàbá yìí ọlọ́nba àforíjì wọn ọlọ́nba akẹ́ wọn ọlọ́nba akẹ́ wọn ọlọ́nba àforíjì wọn. ọwọ́ àmọ̀ fáwọn bàbá yìí láwọn ayẹ wọn láwọn àṣìṣe tí wọ́n ṣe lójú ayé wọn ẹni tí ń tọrọ àforíjì fún wọn ẹ̀ ní gbọ́ àlébù bàbá ńlẹ́nu rẹ̀ láéláé. nítorí ò ní jẹ́ pé wọ́n lọ ń kọ́lé wọn náà ló tún yọ àkéjì. sẹ́fẹ́ mi mọ̀ ń tọrọ pé kọ́lọ́ ń bá àforíjì wọn nítorí wọn sọ pé tó tó torí pé ìwọ tó ń tọrọ kọ́ lọ́wọ́ forí jì wọ́n ó ti mọ̀ pé wọ́n láti sè ọ̀wọ́n ń tọrọ pé kọ́ lọ́wọ́ forí jì wọ́n tọ́ba tó ti ń bú wọn ilé tó ọkọ náà ló tún yọ àkejì à ń bọ̀ síbọ̀ àwọn sàhábà àwọn olùmọ̀wá sọ pé ẹ mú àwọn àṣìṣe àti àwọn àìdá àti àléébù tí ẹ bá mọ̀ pọ̀ tọwọ́ sàábí ọ̀tọwọ́ wọn ṣẹlẹ̀ ẹ mú wa ká gbọ́ àwọn làáyé yín pé. kò yà wá lẹ́nu nítorí pé sàhábà tí wọ́n jẹ́ kò sọ wọ́n di màláìkà èèyàn bíi tiwa náà làwọn náà ṣùgbọ́n àwọn àṣìṣe tẹ́ ka àwọn ààyè àti àléébù yùn wọ́n lọ́dà ẹ jẹ́ bíi ẹ̀kan kan omi ẹyọ kan ni nínú òkun ẹ̀rẹ́kùn ṣé ẹ̀kan kan omi ẹyọ kan tó ń bá jẹ́ aláwọ̀ aró ṣé ó lè yí àwọ̀ omi òkun padà láéláé kò lè yí padà torí pé lẹ́gbẹ̀ẹ́ dáadáa tí sọ̀hábà ti ṣe lẹ́gbẹ̀ẹ́ gbàgbọ́ òdodo tí sọ̀hábà ni lẹ́gbẹ̀ẹ́ ìfẹ̀mísílẹ̀ ìfidúkìá sílẹ̀ nítorí ẹ̀sìn ọlọ́run tí sọ̀hábà ti ṣe gbogbo àṣìṣe tẹ̀ ń ká wọn kọjá mọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ dáadáa wọn. torí di eléyìí bí bọ́lá wọn bá ti mọ̀ pé àwọn náà wọ́n láwọn àṣìṣe àṣìṣe ń bẹ tí wọ́n tún ṣe lẹ́yìn ikú ànábì sallallahu alaihi wasallam síbẹ̀síbẹ̀ ó tún kọ́ alẹ́ kọ́ pé àforíjì ni ká ẹ máa tọrọ fún wa allahu akbar. ó tún wá nínú ẹgbàá wọ́ọ̀rọ̀ míì láti ọ̀dọ̀ abu musa al-ashari radiyallahu anhu wala nabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam wala nabi sọ wípé an amanatun lis fa idha dhahabat an أتى أهل السماء ما يوعدون وأصحابي أمنة لأمتي فإذا ذهب أصحابي أتى أمتي ما يوعدون رواه الإمام مسلم صحابة كاكوكا النبي صلى الله عليه وآله وسلم قال أنا راوتين للوجو سما أفني لا يبالي نواجه سما في أبروني سما lópin ìgbà tá à ń bá ń rí ìràwọ̀ lójú sámà ìfàyàbalẹ̀ ń bẹ fún sámà pàbúrò ní ṣe sámà kò ní sí àwọn ẹni tí ń bẹ nu sámà. fa tó bá di pé gbogbo àwọn wọn yọmọ rárárárárá. tọ́ ata ìlérí aburú ń ta ni sáwọn ẹni tí ìyẹn ni pé lópin ìgbà tí wọ́n bá ń rí àwọn àràwọ̀ lójú sánmà ìbàlẹ̀ ọkàn wà pé ìparun ò ní dé níjọ́ tó bá ti di pé àríràwọ̀ má rárá rárá rárá gbogbo ẹni tó bẹ́ẹ̀ nu sánmà kó a máa retí ìparun ni o bẹ́ẹ̀ náà ni ọ̀sáàbì àwọn sàábà tèmi amànàtún ọmọ àti àfiniláyàbalẹ̀ ni wọ́n jẹ́ fàlùmọ̀ mi lópin ìgbà táwọn sọ̀hábà bá ń bẹ aburú òní ṣẹlẹ̀ sálòmá yìí iná ni khayrul quruni qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum àwọn ẹni ìgbà tó lóore jù làwọn ẹni ìgbà tèmi ọgọ́rùn-ún ọdún àkọ́kọ́ ibẹ̀ làwọn sọ̀hábà wà anabi sallallahu alaihi ń fi dá wa lójú ń bí wípé lópin ìgbà táwọn sọ̀hábà bá ń bẹ ìbàlẹ̀ ọkàn ń bẹ fálùmọ́ yìí pàbùrù òní tẹ̀lẹ̀ tọ́ fẹ́yìdá dáhàbà ọ̀sáàbì táwọn sọ̀hábà mi bá ti wá lọ tán bá ti kú tán gẹ́gẹ́ bí ìgbà táwọn akpọ́rọ́ntì wà ń bẹ yìí. ata ummati ma yu'adun gbogbo àwọn aburú eléyìí tó ṣe pọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa ó ti ṣèlérí rẹ̀ pé yọ ṣẹlẹ̀ yọ bẹ̀rẹ̀ sí ni ṣẹ ẹ wá dúró aburú tó ti ṣẹlẹ̀ ẹ wá dúró aburú tó àwọn àǹdí rẹ̀. látàrí pé kò sí sàhábà máa ní. a sàhábà tó ẹ kpọ́ lọ ń kádàrà gíga wọn ipò tún sàn débi pé bíbẹ wọn ìfiniláyàbalẹ̀ lọ́jẹ́ fún oníṣẹ̀lẹ̀. táwọn náà lọ yẹ ká máa wá bú àwọn náà lọ yẹ ká ẹ máa pé ẹ sọ lálá ọ̀rọ̀ sí wọn ẹ gbọ́rọ̀ <laughs> kí ni wọ́n gbà lọ́wọ́ rẹ̀ búrẹ́dì ló fi bọ́tà tó fi wá jẹ pé ah, ó kú wọn ọkọ̀ lálà sí ọ̀rọ̀ sí wọn àbí kí ni sàábà gbà lọ́wọ́ rẹ̀ á ah, ọlọ́run dákú má sì wá lẹ́ni tó yẹ pé èyí ní kó máa bù mu ni ó máa bù wẹ̀ èyí ní ó fi wẹ̀ ni ó máa bù mu ah, àwọn sàábà ga púpọ̀ wọ́n ga púpọ̀ wọ́n ga tayọ̀ ntẹ́nìkan tẹnu rẹ̀ rùn tó máa sọ̀rọ̀ sí wọn lọ torí bó lẹ́nu rẹ̀ ò ṣe rùn ọmọ pé rúnrún sẹ́nu rẹ̀ rún náà lòfin sọ̀rọ̀ sí sàbí ọjọ́ lọ fọnu tí fọnu rẹ̀ sì ní kọ́ dá à ń bú sàábà gbò tí ò bá ti bú sàábí má ẹnu rẹ̀ ò ní rùn mà. akaramakumọlá nítorí di eléyìí àwọn sàhábà nù ẹ̀rí lílọ tí wọ́n lọ tán síbẹ̀ yìí náà rí sí kálukú pín yẹlẹyẹlẹ báyìí ní sùn oníkálukú kan wòra àwọn pa àwa nìkan láwa àlìjáná yìí ò ní wọ̀ kí ló dé ẹjọ́ tó ti dọ́nà ẹ̀rí ẹ̀sẹ̀ kó ti débẹ̀ kábọ̀ ni ẹ rí i pé nísìn mùsùlùmí sí mùsùlùmí ojú kí ni wọ́n fi ń wọra wọn. ńgbà tí sọ̀hábò símánì aburú ṣẹlẹ̀ àwọn kálukú yọ nǹkan ìjà síra wọn wọ́n ń para wọn. wọ́n bara wọn dúkìá jẹ́ wọ́n ń lépa ẹ̀mí ara wọn. torí pé kò sí sọ̀hábà mọ́ òdodo lọ́rọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ̀hábà ga púpọ̀ jama. ó tún wá látọ̀dọ̀ Umar ibn al-Khattab radiyallahu anhu wala nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀n kpawo aláṣẹ tààrà tọba mara rẹ mùsùlùmí ọ̀rọ̀ yìí ń bọ̀ wí. wọ́n ní akrimu asxaabi fa innahum khiyarukum ẹ máa ṣe àpọ́nlé àwọn sàábà mi o torí pé dájúdájú àwọn ló lóore jù láàrin àwọn lẹ́ni tó lóore jù láàrin àtẹlélẹ́ yìí látọ̀dọ̀ ànẹ́bì ẹ máa pọ́n àwọn sàhábà mi lé tó èbú ń bẹ́ẹ̀ nú àpọ́nlé ká máa fẹnu yẹ̀gẹ̀ èèyàn tó ń bẹ́ẹ̀ nú àpọ́nlé ká máa bàyàn jẹ́ máa àti ọ̀rọ̀ sí tó ń bẹ́ẹ̀ nú kí ló dé ibi tí wọ́n ní agbà kọ́ là ń gbà ibi tí wọ́n ní ká gbà la kọ̀ pàkọ́ sí ibi tí wọ́n ní akọ̀ pàkọ́ sí la kọjú sí wọ́n ní ẹ̀kọ́ wọn lé wọ́n á ń tàbùkù wọn.

anabi ní dọ́ lóun yẹn ó ní fa innahum khiyarukum àwọn lẹni tó lóore jù nínú yín subhanallah hadisi yìí alimami ahmed àti imami nasai àwọn ni wọ́n gbé jáde ọ̀nà tó sì gbà wá okunleke hadithun sahih ẹ máa ṣe àpọ́nlé àwọn sàhábà mi ẹ máa pọ́n wọn lé kí ló dé bí ìgbà tí wọ́n béèrè àwọn ìgbà tí wọ́n ti mà ọlọ́wọ́n bá kọ́ ọ ọlọ́run ọba kọ́ kó wí bẹ́ẹ̀ torí àwọn kan máa sàsọgbánú kí ni sàábé jáma ọ̀dà kò burú fa innahum khiyarukum torí dájúdájú àwọn ló lóore jù nínú yín adúpẹ́ fọlọ́ ó tún wá nù rìwáyà mi látọ̀dọ̀ Umar yìí kan náà anabi ni fi ashabi ihfaduni fi ashabi ẹ mi lára àwọn sàhábà mi ẹ ṣọ́ mi lára àwọn sàhábà mi torí ẹnikẹ́ni tó bá bu ẹnu àtẹ́lu sàhábà mi èmi ní bú o. iná la fi sọ tó bá ti bú sàhábà o ti bú ànàbì ẹni bá sì yanu tó bú ànàbì ti bú ọ lọ torí tó ń sọ ní kọ́ lọ́ọ́ sàṣìṣe ànàbì ẹni èbú yìí lọ́ọ́ ránṣẹ́. a'udhu billahi minash shaitani rajim ẹ ṣọ́ mi lára àwọn sàhábà mi ẹ mi lára àwọn sàhábà mi bí màánà tó bá ti lè sásọ àbí láàké báyìí ànábì lọ sá tó bá ti yánu pàkà tó bú sàábé ànábì ló bú torí ẹ eléyìí alimami ibn Majah àwọn ni wọn gbé jáde àti abu abdullahi al-hakim nínú al-mustadrak sì ní hadithun sahih alimami zahabi rahimahullah wọn ni bí al ti sọ bẹ́ẹ̀ lórí ọfẹsẹ rin lẹ tọ́ ọ̀rọ̀ ni o ẹ̀yin àlùmọ́ anabi muhammed sallallahu alayhi wa sallam ọ̀gá wa anabi wa sallallahu alayhi wa sallam sọ alẹ́ pa láṣẹ káwọ́ sì la gbà lọ́gàá fetí anabi lọ́gá wa ọ̀gá yín báwo tọ́ba jọ̀gá yín ṣe tẹ̀ láṣẹ rẹ̀ kí ló dé ó sọ mi lára àwọn sọ anabi lára àwọn rẹ̀ ẹ̀ ń fẹnu sáta àwọn sàhábà rẹ̀ ni ó ní ẹ pa àwọn sàhábà mi lé ni ẹ̀yin ọ̀tẹ̀lé tiẹ̀ àbùkù wọn iná lẹ̀ ń gbé jáde ọwọ́ àlọ́ ń pa nàbì lè ọ̀ ń tẹ̀lé tà nàbì ọ̀tá ànábì gan tún ti rí tọkàn rò kí kákan máa dunu ká máa dá wákà ni ló túmọ̀ sí pọ̀ fẹ́ràn ànábì wọn á sọ pé tẹ bá fojú kan ànábì kí lẹ́ẹ̀ ti ṣe ẹlẹ́ẹ̀májú ẹ̀ máa yọ̀ torí pé ẹ̀yin olólùfẹ́ ànábì ó gbé kankan kó gbé inú sàárì rẹ kó lè máa lùjọ́ ọlọ́ni kul in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhbibkum Allah wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim. sọ fún wa wọ́n ń janú fánú sọ pé àwọn nífẹ̀ẹ́ ọlọ́run ẹ jẹ́ ara mi rẹ̀ ẹ tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tẹ́ bá ti tẹ̀lé tà nàbì ọlọ́run nífẹ̀ẹ́ yín torí ẹ ọ tẹ̀lé tà nàbì ọ wá sọ pé ìwọ ọmọlẹ́yìn ànábì ni ọ tẹ́lẹ̀ yìí wá ṣe déédéé pẹ̀lú kọ́ ọmọ abúlé àbí tó ṣe déédéé pẹ̀lú kọ́ ọmọ fẹnu sáàtà wọn. torí rẹ ẹ ká sọ ara wa ká mẹni tá a máa gbọ́rọ̀ ọlọ́run lẹ́nu rẹ̀ èèyàn màmá òun ti ṣìnà ó fẹ́ ṣì ẹlòmíì lọ́nà ọ̀wá ń gbọ́rọ̀ rẹ̀ wọn náà ọ̀dájú pọ̀ ẹ kàn fẹ́ sẹ́sì di pé hàn ǹgbà tó ẹ pé àwọn bàbá wa ni àwọn bàbá wa ọ̀lẹ́yìn náà ọmọ bàbá yín ni ọgbà kí ó lọ́dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ tó sì ti máa kí ó yẹn òun náà gbọ́dọ̀ máa kí ó ní síbẹ̀ náà ni síbẹ̀ náà ni. wọn kì í ní fi kọ́ lọ kọ́ ń torí gbogbo ọmọ tá a ti wá bí nìṣó olùmọ̀ náà làwọn náà àfi kó múra kó le kó ọwọ́ ayọ̀ lọ́la ọ̀sọ̀ pé ẹ̀mà mi lèmi mọ̀ ọlọ́mọ lágbẹ́dà ẹ káàbọ̀ ẹ̀yin náà sọ̀rọ̀ ká gbọ́ lọ́ba di ẹ yaani ẹ yaani ẹ kí yaani ẹ ṣéwù yaani ẹ. wọn náà múra kó lé ní tí bá ṣe tó máa léwé wọn ní bàtà mi mi náà ni olóńgbò lé mi mi ni mi mi náà ẹ̀yin náà mọ̀ pé ni. bàtà àfa rẹ ti já àwa máa sira wa lọ́nà ẹ̀yin ó tún máa wò pé abinu bínú ẹ sáà jẹ́ àmọ́ ẹ̀sẹ̀ Allahu Akbar àwa náà kúkú mà pé nípa á la ilaha ẹ̀gà sànàbì sallallahu wa sallam ẹ wá pàtì ọ̀nà dàda fi wá sórí rẹ̀ ẹ mọ̀ ń bẹ nínú ẹni tí ẹ ẹ dákun kí ni ọ̀sọ̀ níta ń ni pé kí là ń lọ bá àtọ́bá sáyé ìnìkan lọ́mọ ọmọ àtọ́ ọ̀bá pọ̀ wọ́n ọ̀pọ̀lọpọ̀ tí ń sọ ọmọ àta yóò rí pé wọ́n gbókùn tó torí àwọn ẹlòmíì darí sí ẹ̀sìn lọ́kàn lọ́wọ́ dè ọmọ ọmọ àta ṣe tó ẹlòmíì ẹ̀hẹ́n ẹ̀sìn káwọn èèyàn lọ́wọ́ dè torí pé ìtumọ̀ ẹ̀sìn náà nù ẹ̀sìn máa túnyàn sí ah, nǹkan báyìí ń bẹ nǹkan báyìí ń bẹ jẹ́ ń bẹ̀rù ọlọ́run tí wọ́n bá tí wàá kẹ́kọ̀ọ́ débi ibẹ̀ á jẹ́ pé àdánwò lẹ́kọ̀ọ́ rẹ̀ àdánwò lẹ́kọ̀ọ́ rẹ̀ akramakumullah ọwọ́ alátọ̀dọ̀ sàábì kan pè ní Wasila radiyallahu anhu ọlànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ọlànàbí sọ pé la tazaluna bi khairin ma dama fikum man ra'a man ra'ani wa sahibani wallahi la ما دام فيكم من رأى من رآني وصاحبني رواه ابن أبي شيبة وكذلك ابن أبي عاصم في السنة والإمام الطبراني في معجمه الكبير وقال الحافظ ابن حجر في الفتح حديث حسن حديث يقاكوكو كجبي عن حديث بقبو سوالا تدعى النبي النبي ẹ ní yé bẹ nínú oore lópin ìgbà tẹni tó rí ẹni tó rí mi bá ń bẹ láyé <laughs> ẹ o ẹni tó rí ẹni tó rí mi ta lẹni tó rẹ ẹni tó rà nàbì à ń pè wọn ní tábìrì lópin ìgbà táwọn tábìrì bá ń bẹ láyé ẹ ní yé bẹ nínú oore anabi ò tún wá sẹ ma bẹ anabi ni mo tún fọlọ́ ń bura yé máa bẹ nínú oore lópin ìgbà tí ẹni tó rí ẹni tó rí mi bá ń bẹ láyé òkè bó wà lẹni tó rà nàbì náà sẹ́wọ̀n kó àwọn tó ga púpọ̀ àwọn làwọn sàhábà tó bá jẹ́ pé ẹni tó rí sàábé tó ń rà nàbì tó ń bá ń tá a bá tó àwọn bá ń bẹ láàrin wa àníyé bẹ́ẹ̀ nù rí bó wà lẹni tí ọ á jẹ́ sàábé wọ́n ga lọ́la púpọ̀ torí ẹ̀ gbogbo ẹ̀ náà ń tọ́ka sí pé àwọn ẹni ìgbà tó lóore jù nínú àlùmọ́ mi làwọn ẹni tó bá mi lò gbà àtọgọ́rùn ọdún tó tẹ̀lé àtọgọ́rùn ọdún tó tẹ̀lé orí rẹ̀ náà làdísì yẹn ti ń yí torí pé àwọn tàbíìn àti wọn sọ náà gbogbo àwọn ẹni olóore náà àárín àwọn ọgọ́rùn ọdún mẹ́ta yìí náà gbogbo wọn ti parẹ́ kótó wá di pé gbogbo ẹ di tọrọ tọrọ fọ́nkálé kíbi dí abẹ́rẹ́

kò yà wá lẹ́nu má ẹ bá a ṣe lè lọ́sùn kọ́dìrì ìgbà wo lọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ti ṣe máa dáhùn gbogbo fídíò àmì tẹ́ ẹ máa ti dà sí gbó tẹ́ ẹ máa ti dà sí wẹ̀ tí ọba bókun kọ́ bókun kọ́ máa bá lọ. eléyìí túmọ̀ sí pé tẹ́ni tó rí ẹni tó rí mi bá ń bẹ láyé ẹ̀ sì ń bẹ nù ókè àwọn sọ àbàtọ̀ ara nàbì nǹkan á ẹni ńlá ni wọn o ẹni gíga ni wọn. bákan náà ó tún wá nínú ẹgbàá ọ̀rọ̀ látọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu ọlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam wọn ni ayatul iman hubbul ansar wa ayatul nifaqi bughdul ansar muttafaqun alayhi anabi ni àmì gbẹ̀yìn agbọ́ lọ́wọ́ bá gbọ́ ó náà ní kò nífẹ̀ẹ́ sáwọn sàhábà nàbì fún ajára Madina àmì pé mùnáfìkì lèèyàn

látàrí pé gbogbo wọn náà lọ ń gbogbo wọn lọ ń bú subhanallah èwo ló tiẹ̀ yẹ ká bú náà rí ṣé muhajiri ló ká bú ni àbí ànsọ́rí kò sí ètò bú nu wọn tó ọ̀daràn kò sí ètò kórìíra nu wọn tó ọ̀dágun tí ẹnu ẹ síbi tó bá ọmọ bú èbú ara rẹ ni ọmọ bú nítorí pọ̀ lára rẹ kó tó bá sì tọ́ka máa fẹnu sátẹ̀yàn bàbá àtìyá wa lọ́yẹ ká máa sọ̀rọ̀ wọn láì dáa nítorí tó bá dọ́gbìn dàlùkìyàmá kó lè gba ládàá wa fún wa ládàá tí ọmọ yín bùn yín ni o látàrí pé ń sọ̀rọ̀ yín láì dáa ẹ̀yin ẹ̀ wà lìjẹ́nà òun fẹ́ ṣe ná. ọ àmọ́ abú àwọn sàhábà ọ gbọ́dọ̀ dán o tó bá fẹ́ sórí rẹ̀. akramakumullah ó tún wá ní ẹgbàá wa mi anabi sallallahu alayhi wa sallam ó ní al-ansar la yuhibbuhum illa mu'min wala yubghiduhum illa munafiq muttafaqun alayhi àwọn sàhábà mi kan jẹ́ ansar ẹnìkan ní nífẹ̀ẹ́ wọn àfi mọ́mìn ẹnìkan ní kórìíra wọn àfi mùnáfìkì ọlọ́ndàkùn má ṣe wá mùnáfìkì ọlọ́ndàkùn ṣe wá lọ́kàn náà mùsùlùmí gidi àwọn ẹni tí wọ́n máa tẹ̀ láṣẹ rẹ̀ tí wọ́n sì máa tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní kọ̀kọ̀ wọn àti ní gbangba wọn ọlọ́run kó jẹ́ kí ìgbàgbọ́ òdodo wa kó ràn wá lọ́wọ́ kó jẹ́ sábàbí oríire wa láyé ń bí sábàbí oríire wa lọ́la kìyàmà ọlọ́run ẹlẹ́dàá wa kó ṣàánú wa jálẹ̀ aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiru innahu rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله واعلموا أن تقوى الله عز وجل وصية الله للأولين والآخرين فقال عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله يبوا أوايا القرآن إليه tá a ti أتي nínú أحاديث النبي محمد صلى الله عليه وآله وسلم àwọn ètò amẹ́nubà nínú kútúbà wa tòní tí gbogbo wọn dá lórí ààyè ńlá ipò tó ga púpọ̀ tọ́lọ́run ẹlẹ́dàá wa gbé àwọn sàhábà lé lórí. a rí i pé àwọn ẹ̀kọ́ ńláńlá wọ́n ń bẹ tá a lè rí mú nínú àwọn ẹ̀rí wọ̀nyí. alákọ̀ọ́kọ́ òun náà ní kí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó àwọn sàhábà yìí máa àti òde àtinú wọn àti òde àtinú wọn lọ́lọ́wọ́n bá fọ̀mọ́ nítorí pé ọlọ́wọ́n bá ẹlẹ́dàá wa ó sọ̀rọ̀ wọn dáadáa ó yìn wọn ó sì fi wọn sí ipò tó ga púpọ̀ ó tún sọ dórí yìí pé wa alima ma fi qulubihim ọlọ́run máa ń tì bẹ́ẹ̀ gbáyà wọn kọ́ da Allahu ìfọ́nimá tó ga ju gbogbo ìfọ́nimá lélẹ́yìí ọlọ́run tó da gbogbo wa ó ṣe irú àfọ̀mọ́ bẹ́ẹ̀ fáwọn sàhábà ó túmọ̀ sí fáwọn sàhábà ẹni gíga ni wọn o ẹ̀kọ́ mi onáà nípa àwọn yìí ọlọ́run ẹlẹ́dàá wa ó sọ̀rọ̀ wọn lápapọ̀ wọn láì yọ ẹnì kankan sí ó pòǹtì yọnu sí wọn. Si òun yọ́nú sí wọn òun fẹ́ràn wọn ó sì ṣàdéhùn alùsùnà fún wọn ìyẹn àlùjẹ́nà ìgbà tó lọ ń sọ̀rọ̀ àwọn tó ti kọ́kọ́ gba ìsìláàmù ṣáájú ó tún sọ̀rọ̀ àwọn ẹni tó gba ìsìláàmù gbẹ̀yìn gbígbé ẹni tó gba ìsìláàmù gbẹ̀yìn kò lè dọ́gba pẹ̀lú ẹni tó ti síwájú rẹ̀ gba ìsìláàmù ó wá ní wa kullan wa'ada Ekini keji wọn gbogbo wọn pátá náà la sàdéhùn alùhùsínà fún àwọn olùmọ́ni alùhùsínà àlìjẹ̀nà ntọ́ dáàjù ntọ́ rẹwàjù ntọ́ sunwàjù ọ̀nà àlìjẹ̀nà. ó túmọ̀ sí pé àwọn sàhábà ga lọ́la tùrẹ́ náà ní gẹ́gẹ́ bí n ta ti sọ síwájú alimami ibn hazim rahimahullah wọ́n ní ó pé gbogbo sàhábà ni ó wà bákan nínú àwọn nǹkan tá a tún rí òun pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọmọ pa wá láṣẹ nínú àwọn àyà yìí wípé ká máa tọrọ àforíjì fáwọn sọ̀hábà yìí ẹ máa tọrọ àforíjì fún wa torí gbà tó sọ pé walladhina ja'u ta ni wọ́n ń bá wí àwọn ẹni tí wọ́n dé lẹ́yìn àwọn sọ̀hábà awọ́bẹ̀ àbáwa náà wọ́bẹ̀ awọ́bẹ̀ tọ́lẹ́yìn wọn la dé àdéláyé wọn yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman ntí wọn máa sọ ní kọlọ́n foríjì wa foríjì àwọn ọmọ ìyá wa tán ti síwájú wa pẹ̀lú ìgbàgbọ́ òdodo so irú rẹ̀ náà lọ́yẹ káwa náà jẹ́ gẹ́gẹ́ bá a ti sọ pé Sa'd ibn Abi Waqqas radiyallahu anhu ó ní ìpele mẹ́ta làwọn èèyàn pín sí ìpele méjì ti lọ ìpele ìpele kẹta ló ṣẹ́kù ìpele alákọ̀ọ́kọ́ ó náà ní tàwọn muhajirun ìpele kejì ọ̀nà ni tàwọn sàhábà tí wọ́n jẹ́ al-ansar Madina ìpele kẹta ọ̀nà ni walladhina ja'u min ba'dihim àwọn ni tí wọ́n dé lẹ́yìn wa. jẹ́ ẹni tó ṣe wípé kò ní múlẹ̀ kó mọ́fo kọ́ ọjọ́ kan nínú àwọn ẹni ìpele kẹta yìí ẹ máa tọrọ àforíjì fáwọn sàhábà ni ẹ má sọ̀rọ̀ wọn láì dáa ẹ má bẹnu àtẹ́lù wọn. màá ń tọ́ ọ̀mà kà nínú àwọn àwòrán àwọn àwé ìtàn tí ń sọ nípa àtàn Islam máa ń tọ́ ọmọ kà ń bẹ̀. nǹkan kan wà tó wọnú ìwé ìtàn torí téèyàn bá mà èèyàn máa rò pé nǹkan tó wúlò ló ń kà. nítorí wọnú ìwé ìtàn wọn pè ní ad-dassu wat-tahrif. wọ́n gbé irọ́ àti ntí èsè ń tọ́sẹ̀lẹ̀ wọnú tàn. àwọn ẹni tó ń sì ṣiṣẹ́ yìí jù làwọn ṣíà gbogbo ntí ó ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà wọ́n ló ṣẹlẹ̀ èyí tó ṣẹlẹ̀ wọ́n fi ṣúgà wọ́n fi jẹ́kọ̀ wọ́n fi kún nítorí kó lè bá a máa mú káwọn kan máa ṣìnà báwọn èèyàn ṣe ń ṣìnà lónìí wọ́n mọ̀ sọ pé mo kàánu tíra ni à tíra tí mo mọ̀ à èèyàn gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ dójú àmì kó tó mọ kí lọ́ọ̀ mọ̀ kà lásán lẹ́rù pé àwọn èèyàn ń pẹ́lú ni kì í ṣe lásán wọ́n mọ̀ sọ fún wọn pé ìwé wo lọ́ọ́ lọ́ọ́ rà tíra wo lọ́ọ́ lọ́ọ́ rà pé tó yẹ rà ni èyí tó yẹ kó ọ̀rà ni torí ètò ọ̀rà yọkàn kó gbósí ọ lórí ni kò sóòótọ́ kan bẹ̀ ok ìwọ ọ̀pọ̀ ẹ̀kọ́ dójú àmì tó fi dáàmà ọkàn wọ bukṣọ́ọ̀pù tí wọ́n ti ń ta tíra gbogbo ẹ̀ náà ọkàn rí sáńkọ̀ kọ́lédè lárúbá ẹ bá mú yìí ẹ bá mú yìí ẹ bá mú yìí ah àwọn ẹni tí mo tẹ fẹ́ sọ̀rọ̀ sí àkọlé ọkọ̀ wọn lọ́wọ́ àmì ẹ̀ ah, wọ́n ní báwo láti sọ̀rọ̀ sí wọn ẹ bá múrú ẹ̀ ẹ bá múrú ẹ̀ irọ́ lásán ọkàn máa gbégbé kúgbé ká torí ẹ̀ náà ló ti jẹ́ pé níbo ló ti kà á níbo ló ti rí ìsàlàyé ẹ̀ ká gbọ́ níbo ló ti kà á níbo ló ti rí ìsàlàyé ẹ̀ ká gbọ́ nítorí pé gbogbo tí wọ́n ń gbé gẹ́gẹ́ tó ń pọ́n léwu àwọn kan ti ká ti pẹ́ tí wọ́n ti mọ̀ pé rọ́ lásán ló kúnnú ẹ̀ wọ́n kàn sí ọ láǹfààní yé bá sìkò jẹ́ ni. ìwọ wa ni síra tí mo ń kà mo ń gbé pamọ́ sábẹ́ lọ́kà pé kí ni. ṣé ṣé mọ̀ náà wàá nù tó ń gbé pamọ́ sábẹ́ lọ́kà onítorí kí wọ́n má bàa ọ kọ́mọ́ bá jẹ ọ nímú ìmọ̀ rẹ dàbí ọlẹ̀ náà kó korí tébù sáàwò ń bolo ti kà á ń pè kíní kan ní adẹ́sùwọ̀ tahrif ọ̀wọ́nu at-tarikh al-islam àwọn ṣíà àwọn sì ṣiṣẹ́ wọ́n gba àwọn sàhábà jẹ́ bàjẹ́ láti sọ pé ẹni bú làwọn sàhábà. tó bá yẹ pé irun tí wọ́n ń kánú àtẹ́lẹ̀ náà kọ́ idha urifa sababu batala al ti máa ń sọ so àní sẹ̀sẹ̀ máa ṣe yánu pé ah, ẹ dákun ẹ lóògùn fún O sì tún ní ọ̀fẹ́ ṣàfihàn rú ààrẹ tí ń sọ bó wọn ti fẹ́ prescribe oògùn tí ó bọ̀ ọ́ láàmú ajẹ́ kí máa gbá ààrẹ ká anabi wa muhammed sallallahu alayhi wa sallam pa Ah, bẹ́ẹ̀ni bá jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ lódodo mo gbọ́dọ̀ gbọ́rọ̀ lẹ́nu àpọ́nlé ni torí rẹ̀ kò sí sàábì kan tí wọ́n dà kí ni mùsùlùmí ọ̀sọ́ radiyallahu anhu bọ́bá tí obìnrin radiyallahu anha ni wọ́n adúpẹ́ fọlọ́ àwọn ò lẹ́nìkan wọ́n ń jà rere wọ́n ṣe sí wa ó lè rí mú wa pé aburú tí sàábé ṣe fún wa ni tó o bá rí mú wa ọ̀lọ́ mọ́kà lọ́dún yìí aburú wọn sàábé ṣe fún ọ tó o gbádùn gbogbo adúró orí tá fún wa ìwọ orí alukurani ibo la ṣe ma sunna anabi sallallahu alaihi wasallam bó la ṣe ma ibà àwọn mú wa fún alátọ̀dọ̀ anabi sallallahu alaihi wa alihi wasallam bákan náà anabi ni ẹ sọ ìwọ àwọn sàhábà mi ẹ má tẹ̀ lójúmọ́ ìfẹ́ wọn ní ká ní ẹ gbọ́dọ̀ kórìíra wọn ànábì sì kọ̀ fún wa láti bú wọn ẹ gbọ́dọ̀ bú sàbí. à wàhálà ẹ̀yìn onímọ̀gbà tí òun gangan fúnra ara rẹ̀ téyìn rẹ̀ ó gé láhàn jẹ tó ń bá ń bú sàbí. ọ̀rọ̀ tó ju ẹnu lọ nì ó ju ẹnu lọ kọjá sí sọ sẹ́yìn mọ́ pé àwọn èèyàn bíi tiwa tá a jọ jẹ́ kúrúǹtù tó o bá sí ọ̀rọ̀ sọ sẹ́lómi kí ni wọ́n sọ ọ̀rọ̀ tó sọ ju ẹnu ẹ lọ. gbọ́dọ̀ ó ju ó ju gbogbo rẹ lọ ó ju ẹnu rẹ rondo àló ju gbogbo rẹ lọ torí rẹ sàhábà kọjá ẹni tó ṣe pé garagara rẹ ọ wá lè mú ọmọ wa lọ sọ̀rọ̀ àìdá sí wọn bákan náà anabi sallallahu alayhi wa sallam ó ti fi hàn wá tí ká nífẹ̀ẹ́ wọn àmì pé onígbàgbọ́ òdodo ni o ìkórìíra wọn àmì pé mùnàfíkì ni ọ ọlọ́run dákun yà wá mùnàfíkì o ha bákan náà nínú tá a tún rí nínú tó ti síwájú òun náà ni pé kò sí tàbí ṣùgbọ́n báwọn sàhábà àwọn lẹni tó lóore jù náà ló máa nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nítorí pé àwọn ni mùsùlùmí àkọ́kọ́ àwọn rí bálùkùránì ṣe ń sọ̀kalẹ̀ wọ́n gbọ́ tánàbí ń kà jáde wọ́n sì lò ó lẹ́ẹ̀kan náà wọn ò máa kọ́ kí wọ́n máa dájọ́ èyí tó pè wọ́n lọ sídìí ọ̀ya ẹ̀mí yín ni kẹ́ fi sílẹ̀ nítorí kẹ́sìn ọlọ́run lè lọ wájú wọ́n fi lẹ̀ èyí tó pè wọ́n lọ sídìí owó yín ni kẹ́ kó wá wọ́n kó lẹ̀ ẹ dákun èwo làwa ti lè ṣe èwo làwa ti lè ẹ wá ń béèrè pé kí ló dé tá a ṣe jihadi nísìn ṣé wọ́n lè ṣe ṣé wọ́n lè ṣe ṣebí náà ni wọ́n fi sọ pé kò sí jihadi mọ́ ká máa rìn káyé lóko nítorí pé àti fẹ̀mílẹ̀ ò yízi ọ̀pọ̀lọpọ̀ fi sá fún jihad àwọn sàhábà yìí wọ́n fẹ̀mí wọn lẹ̀ ẹ̀gbọ́n tí sàhábì kan sì ní lọ́jọ́ ogun Badr anabi sallallahu alaihi wasallam ní ẹja sọ́tù ẹja sósì tẹ́ bá fi lè kú lójú ogun yìí ẹ wọ àlìjáná kan tó ṣe pé ìbú rẹ̀ ìbú sámà méjèèje àti méjèèje ni sàhábì yẹn ni ìǹgbọ́n tẹ̀sùn anabi ni ẹjà sọ́tún ẹjà sósì tẹ́ ẹ bá fi lè kú lójú ọ̀nà àtọ̀lọ́n ẹ wà àlìjánà tọ́ ẹ pé fífẹ́ rẹ̀ fífẹ́ sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì ni sọ abẹ́yẹn sì ń jẹ dẹ̀bí nù lọ́wọ́ lójú ogun ó wá ní tí ọlọ́run bá ní kẹ́mìmì ó gùn dìgbà tí ń tó jẹ gbogbo dẹ̀bí nù yìí tán lójú ìjà ajẹ́pẹ́ mìmì gùn sọ abẹ́ kọ́ para rẹ o kì í ṣe kó múra rẹ lọ́pọ̀ ẹ̀ pa mí o ọjà sọ́tún ọjà sósì bí ṣe ń sáwọn ọ̀tá lọ́gbẹ́ bẹ́ẹ̀ ni ń gún wọn lọ́kọ̀ so ọwọ́ tí wọ́n á dùn ó kú sójú ogun yìí torí kọ́ fẹ́ wà lẹ́jọ̀nà wọ́n ní ẹ̀náwó sójú ọ̀nà ọlọ́run ọ̀kan nù wọn ọ náà láṣíwájú Abubakar radiyallahu anhu gbogbo tó ní láyé ló gbé wa ọ̀kan nù wọn ọ ni ní Umar ibn al-Khattab radiyallahu anhu ìdajì gbogbo tó ní láyé ló gbé wá tóun ń wò wípé lónìí yìí o òun dá Abubakar ní jàkadì torí gbogbo ẹsẹ dáadáa ẹsẹ dáadáa Abubakar máa ń gba wájú mọ́kàlùkù lọ́wọ́ òní lòní jẹ́ tàtàna bí ọwọ́ abéèrè Abubakar èyí tẹ́ gbé wáyé ti jẹ́ nínú dúkìá yín gbogbo tí mo ní láyé ni o à ìwà Umar ńkọ́ ìdajì ni subhanallah Umar ni ẹ̀ ń tún bá Abubakar yìí ṣèdíje má látòní lọ gbogbo ń tó o ní anábì wa ní kí lọ sẹ́kù fún ìyàwó àtọ́mà ọlọ́lọ́run àtànábì tó máa pé wọ́n ti ẹni sọ́ba ní ẹjẹ́ adásí tọ́lọ̀ ṣàìlà ìlọ́lọ́ five hundred naira ń bẹ́ ń tòsí ní yọ jáde kọ́ máa rọrùn ó ti máa bí fifty naira ṣe máa ń look like tí yẹn bá fọwọ́ sí i so ọmọ wa wá fifty naira mo maybe fifty kan bẹ lápò mi ni maybe fifty kan bẹ lápò mi tọ́lọ̀ ń bá ní kó o mú sáà kó o mú jáde pé tèmi náà nì la ilaha illallah kí ló ń ná kó o five hundred ń jáde kó wo bọ́lá o ṣe fi five hundred thousand rọ́pò rẹ̀ fún un àwọn sọ̀hábà yẹn wọ́n kọjá wa fíú fíú fíú ẹ dákun gbogbo ní téèyàn ní ó sì lọ gbé wa bẹ́ẹ̀ni kan bá dánrú ẹ̀ wò ní ìsìn gbogbo ara lé ní ọ̀bà débi tó gbówó lọ wàláyé ó ń tiẹ̀ ti dáràn pé kí lẹ́ fi bá sọ̀rọ̀ ẹ fẹ́ káwọ́ kú àbí ẹ̀yin mobile police ẹ̀yin ọlọ́pàá gbogbo yẹn máa bọ̀ àmọ́ tí bàbá yìí fi bá ọkọ tiwa sọ̀rọ̀ àbí òye gbogbo nǹkan ló kó wá fún o la ilaha illallah ẹ wá wọ àwọn sàhábà inú ìyàwó Abubakar ń dùn jọ́nà inú àwọn ọmọ Abubakar ń dùn pé bàbá wa ó ṣe ń tọ́ ga sójú ọ̀nà ọlọ́ ọlọ́mọba wa fún Abubakar lálẹ́ jẹ́ńdà tọ́ ga sẹ́yìn mọ̀ pé àánú ọlọ́run ọba ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ àwa ń kọ́ èwo làwa ń fẹ́ táwa ń fẹ́ àlùjánnà tó fi tì wá lára láti náwó nára sẹ́sìn ọlọ́run àwọn sọ̀hábà yìí ga púpọ̀ wọ́n ga púpọ̀ wọ́n jà sọ́tún wọ́n jà sósì ìsìláàmù dọ́dọ̀ tiwa tọ́wọ́ yẹ ká máa sẹ́nu apọ́nyẹpọ́nyẹ nígbà táwọn sọ̀hábà jìyà lórí àti gbé ìsìláàmù dọ́dọ̀ wa tán ẹni ọ wá gbé dọ́dọ̀ wa iná láti wọn máa fẹnu sáta. a'udhu billahi minash shaitanir rajim wọ́n dàbí ọ̀rọ̀ àwọn yorùbá náà ni wọ́n lẹ́ni tó bá fi wọ́n jọba ẹ̀jẹ̀ ẹrú rẹ̀ ni wọ́n tẹ̀ wàfin ìyá ẹni kọ́ bó tó wàfin yóò ti pa nítorí kọ́ mẹ́jẹ̀ kó ní ọmọ apìtàn pé àwa àlàgbé ọ̀dẹ bẹ̀ sẹ́rù rẹ̀ lẹ́fẹ́ sí fáwọn sàhábà ẹni tó bá sẹ́rù ẹ̀ yọ tẹ̀ yọ tẹ̀ nítorí pé alhamdulillah àwọn tí ń tẹ̀lé tọ́lọ́run tí ń tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn sàhábà wọn pọ̀ láyé wọn à lè máa wẹ nìkan ràn kọ́ máa sẹnu pàyànpàyàn kọ́ máa bú sàhábà nàbì kọ́ wá ru oorun sùn kọ́ rọ́wọ́ fi rọrí ọ asùn lálàáfíà ó tó ó tó bẹ́ẹ̀ pé àwa náà kí aláǹfààní pa akẹ́kọ̀ọ́ ń pa Islam kò gbogbo facebook wa kún sọkúsọ ìwékòwé ọ yẹ kí wọ́n máa jọ facebook yẹn náà gan o wọn ní ah it is very free for everybody to say whatever you like iná náà fi ń kọ rọ́bìṣì náà fi ń wí rọ́bìṣì sínú ẹ̀ ah ẹ já bẹ̀rù ọlọ́run o ẹ máa wo ta lẹ́ẹ̀ máa gbọ́rọ̀ ẹ̀sìn lẹ́nu rẹ̀ nítorí pé ẹ̀sìn tẹ rí yìí báyìí tẹ́ ẹ bá sọ ẹni tẹ́ ẹ gbọ́ lẹ́nu rẹ̀ kẹ́ ẹ sọ dámà wàláhì wọ́n padà sí yín lọ́nà èèyàn wà á kù yọmọ akábàámọ̀ ńgbà tábàámọ̀ wúlò pé a ah, laitani lam attakhidh fulanan khalila laqad adallani ani dhikri ba'da idh ja'ani ìbá ṣe pé mo ti mà ní ìbá ti mú lágbájá lọ́rẹ̀ ó sì mí lọ́nà lẹ́yìn ìgbà tọ́nà ti hàn èèyàn ti dẹnu sàárè ńjọ gbẹ̀ǹdẹ̀ wọn sọ báwọn sẹ́wọ̀n pé eh, ó ti bọ́ orí ọlọ́run dákun kó ṣàánú wa ọlọ́run ẹlẹ́dàá wa kó túnbọ̀ fún wa ní àgbọ́yé nípa ìsìn wa kọ́ràn wa lọ́wọ́ lórí àti máa ṣe ẹ̀sìn náà bọ́lọ̀ ń ó ti ṣe yọ́nú sí wa kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó túnbọ̀ fi wá sí ojú ọ̀nà àti ní àlékún ìfẹ́ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rí tí ń tẹ̀lé tọ́lọ́n tí ń tẹ̀lé tànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó túnbọ̀ jẹ́ kí àgbọ́yé ẹ̀sìn kọ́tànká láwùjọ àwa mùsùlùmí lọ́dọ̀ àwọn kan ọlọ́run ọba kó fi àgbọ́yé ẹ̀sìn kó fi rọ́pò rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa kọ́dàkùn kó ràn wá lọ́wọ́ àwọn ẹni tó so yìí pé táwọn bá ga wọ́n fẹ́ wá ìrẹ̀lẹ̀ fẹ́sìn Islam ni ọlọ́run dákun má jẹ́ wọn ga láéláé àwọn ẹni tó yẹ pé tí wọ́n bá ga wọ́n jẹ́ sábàbí tẹ́sìn Islam tí ó fi ga níbikíbi láyé ọlọ́run dákun bá wa gbèrú wọn ga ọlọ́run bá wa gbèrú wọn ga ọlọ́run kó paná adẹ́bọ̀rẹ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa kókó ìfàsẹ́yìn àti ìparun kókó bá bí àti gbogbo àwọn ẹni tó bá jẹ́ pé àwọn á máa dáná síbi tí à ń di ni kó kínà rẹ̀ ọmọ bá kú láéláé ọlọ́run ọbẹ̀ lẹ́dàá bá wa yí wọn padà sí dáadáa ètò ọba sì ní gbọ́rọ̀ nu wọn ọmọ ń tọ́yẹ kọ́ bá wa ṣe fún wa bá wa ṣe fún wa ọlọ́run ẹlẹ́dàá wa là ń bẹ̀ kó túnbọ̀ sí wa lọ́kàn nínú ẹni tí wọ́n máa tẹ̀lé sunna nabi muhammed sallallahu alayhi wa sallam káwa rántí nígbà tá à ń sọ nípa àwọn sahaba nabi muhammed sallallahu alayhi wa sallam anabi wa táwọn eléyìí jẹ́ sọ̀hábà rẹ̀ ń ẹ̀tọ́ rẹ̀ ká máa wá tọ́jú ọ̀ràn yẹn lórí wa wípé kí àwa mùsùlùmí ká máa ṣe ní gbogbo ìgbà tí wọ́n bá ti dárúkọ rẹ̀ òun náà ní ká sọ pé sallallahu alayhi wa alihi wa sallam bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọba tó ga ó ti ẹ̀ pa wá láṣẹ àwa tá a jẹ́ mùsùlùmí ká máa ṣe àsọ̀láàtù fún ká tún máa sálámà sí ní sí sálámà nítorí pé ọlọ́run ọba àtàwọn màláíkà rẹ̀ náà àwọn náà ń ṣe àsọ̀láàtù fún ànábì Muhammad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 وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله